وأساس أصيل ظلت فيه الأفهام وزلت فيه الأقدام وهدى الله عباده المؤمنين من أهل السنة والجماعة النبلاء الأعلام لما اختلف فيه من الحق بإذن ربنا العلام يا إخوة المؤمنين من هذه الأصول ما تطرقنا إليها في الخطبة الماضية أن الإنسان مهما بلغ من الإيمان وبلغ من العمل الصالح ونال من الرتبة سوى الأنبياء مع ما زكت نفسه وصلح قلبه فإنه لا يزال عبدا مذنبا ولا ينبغي لأحد أن يدعي لنفسه العصمة ولا يفعل ذلك إلا الهالك الذي يزعم أنه معصوم أو بلغ رتبة لا تكتب له الذنوب أعاذني الله وإياكم من هذه الأفكار الهدامة المنحرفة ومن أصول أهل السنة والجماعة أن الذنوب تؤثر في الإيمان تؤثر في الإيمان من حيث قلتها وكثرتها أي كثرة الذنوب وقلة الذنوب من هنا بينا أن الذنوب تنقسم إلى قسمين الصغائر والكبائر ودللنا على ذلك بجملة من الآي في القرآن وسنة خير خلق الله إن تجتنبوا قال تعالى إن تجتنبوا كبائر ما تنعون عنه نكفر عنكم سيئاتكم والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم فتقرر أن الذنوب إلى قسمين الصغائر والكبائر ثم بينا الضابط لمعرفة الصغائر والكبائر وأن الصغائر الذنوب ينبغي للإنسان ألا يستهين بها لأن الاستهانة بالذنوب الصغائر يحولها إلى الكبائر ومن ذلك الإصرار عليها ومنها الفرح بها والتحدث بها ومنها عدم الاستغفار أو المجاهرة بها وغير ذلك ممن يجعل الصغائر كبائر معاشر الإخوة من الأصول الثابتة لأهل الحق والسنة أن الذنوب مهما بلغت ووصلت إذا تاب العبد منها تاب الله عليه فالذنوب مرتبتها وعظمتها كبيرة مع ذلك فإنها دون الكفر والشرك لأن الكفر والشرك يحبطان العمل يقول الله جل وعز مخاطبا لرسوله لئن أشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين ومن الأصول المتقررة في فقه الأعمال السيئة في معرفة على منهج أهل الحق والسنة أن الكباهرة مهما ارتكبها العبد فإن الإيمان لا يسلب منه لا يطلق عليه اسم المؤمن المطلق ولا يسلب منه مطلق الإيمان وأن صاحبه إذا لم يتب من كبيرته فمات عليها فإن أمره إلى الله إن شاء غفر له يوم القيامة وإن شاء عذبه وإن عذب فإنه لا يخلد في النار ثم هناك أمر عظيم ينبغي أن نقف معه بإذن الله تعالى إن سيسر وهو معرفة طبقة, طبقة عصاة الموحدين يوم القيامة إن يرسل الله níjẹ̀jọ́ àṣàlàyé nípa ìmánì àti ìlapa tí ẹ̀ṣẹ̀ ti kó bá ìmánì nínú ẹ̀mí ìmánì ipò kan ní ẹ̀rí ọ̀kan nù àwọn ẹni àná ẹni rí Abdullahi ibn Abbas ó ní ìmánì bí aṣọ ni téèyàn máa ń gbé wọ̀ tó bá fi lọ́ọ́ ṣe nǹkan ó lè bọ́ kú lẹ́sẹ̀ kan náà wọn èkó síyàn la kì í sì nǹkan tí máa ń mátà síyàn la pé eléyìí ti di mùmí ni ó ti dínú láéláé èyàn ò sì lè jẹ́ kékeré kan ló ti jẹ́ ẹnu láéláé lókùn ìgbà tí ń bá ń sẹ̀mí ẹni tó jẹ́ mùmí ni yóò máa gbìyànjú yóò máa mánéjì ìmánì yìí ni o yóò máa mẹ́ńtẹ́nì ẹ̀ yóò sàfọ̀rọ̀ kúfúrú ìwà kúfúrú ntí ọba ìmánì yẹn jẹ́yẹ́yẹ́ yóò sàfún un nítorí tí wọ́n lè mú dídínkù bá ìmánì yóò jìnnà sí i ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ ó dájú wípé ọmọ ànábì ádámù ò lè mọ àfi tí ìbá sọmọ ènìyàn ló kù ah, ọlọ́run bá ní nínú àwọn oríṣiríṣi ààyè nínú Al-Qur'an wípé wala tuzaku anfusakum ẹnìkan ò lè fi kókó fọrọ ẹ̀ mọ́ ìpèbí fáwọn dé yìí tí ì bá ṣe àwọn ẹni parun lẹ́gbọ̀ọ́ pé à bí báwa bá dé yìí màláìka àti ọkọ̀ gan bó o ní ọkọ̀ ẹlòmíì àfihàn ẹ̀sẹ̀ sí yóò ṣe tan rẹ̀ jẹ lójú àwọn èèyàn. àwọn èèyàn wíwìkúwì nípa tó ní ṣe pẹ̀lú ipò wọn níwájú ọlọ́run lẹ́yìn àwọn anábì ọlọ́run tọ́lọ́run ló ń sa àwọn lẹ́ṣà yakhluqu ma ó sàwọn yẹn lẹ́sà ni kò sí ẹ̀dá ọ̀hún bó ló tó bó lọ jẹ́ bó ti jẹ́ pé kò sẹ́ni tó lè mọ̀ kó bí ẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tó gbọ́dọ̀ kílèmù kó òun mọ̀ àfẹnìparun lẹ́sìn mọ́ ẹni rí báwọn yẹn ti ń dẹni rí sí níwájú ọlọ́run bẹ́ẹ̀ lẹ́rù ń bà wọ́n sí níwájú ọlọ́run nínú àwọn àpẹẹrẹ ẹni rere ni wọ́n máa bẹ̀rù ni wọ́n máa pàyà tó fi jẹ́ pé tí mòmìnir bá ti ń rí pé ah, ibi tó ń bàjẹ́ yìí alhamdulilayi torí ti ń ṣe àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ òun náà ní kẹ́lómi máa wo báwùjọ ṣe rí kó wo bí àwọn tó ń rí ṣe rí bẹ́ẹ̀ èmi tún bẹ́tẹ̀ yìí yọkàn máa fún ni ọlọ́run sì ni wọn náà bá olùmọ̀ wá zina lẹ́kẹ̀sọ̀ àwa láwọn òṣùwọ̀n ní déédéé fàlẹ́ àtúndínlámù náà sùn ṣe yìí à kẹ́dà má gbà tàn jẹ́ ìyẹn ò túmọ̀ sí pé kẹ́dà má gbà ró dùnú kóun wà lójú ọ̀nà rẹ̀ o ẹni tó bá wà lójú ọ̀nà ahlil haqqi wa sunna àgbọ́yé ẹ̀ ìgbìyànjú ẹ̀ kọ́dà bó kéré lẹ́sìn ó níròrí ó ní mání ó ládi sọ́kàn lórí agbárin rí apẹjúwe rẹ̀ lámúwáyé sẹ́mọ̀ fáwọn míì ń bẹ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bí yẹn bá ṣẹ̀ àbójì lẹ́sẹ̀ wọ́n sì kàfàrà rẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹni tó báyìí bá ọlọ́run ọba pàdé báyìí ọ̀rọ̀ rẹ̀ léwu wájú ọlọ́run torí pé kí ni ó ti fi àgbọ́yé ìpìlẹ̀ ẹsẹ̀ ti yẹ̀ ìròrí ti sọnù ìtí ń jẹ́ àgbọ́yé ẹsẹ̀ nínú àwọn ìpìlẹ̀ rẹ̀ òun náà ni àlàyé tá a sọ tí lápá lórí ìmánì ṣùgbọ́n gbogbo bá ṣe wù kó rí kò sírú ẹsẹ̀ tí yẹn lè ṣẹ̀ tẹ́yìn fi wá sọ pé ó ti kú òní mú mi ní àfi tó bá ṣe pẹ́sẹ̀ yẹn ti ìkámi ti wọ̀ ọ́ ó ti di tó lè sọ di kèfèrí gẹ́gẹ́ bí ẹni tí ń sọ tọ́lọ́wọ́n ọba sọ de wọ̀ tí ń sọ dẹ̀ tọ́ tọ́lọ́wọ́n ò rí kí ló burú ń bẹ́ẹ̀ wọ́n ló burú aya ni tí ọba mọ̀ kéèkì ọ̀tọ̀ nu wàyídà ọ̀lẹ́m wànúbí wàlámùyẹ̀ntẹ̀bì sábà pèsè àkíyèsí tó rárá ẹnìkan sì ni máa jẹ nìkan pa pé kìnnìkan ẹnìkan ò jẹ nìkan pa ọ̀rọ̀ ọlọ́run ló wí báyìí ọ̀rọ̀ anábì ló rí báyìí ó lóun ọ̀gbà àbí kó ní èmi ọgbà yẹn bọ́rọ̀ yẹn bá ti dé báyìí definitely ó ti kú ní lẹ́vù wípé ń ṣe ẹ̀ṣẹ̀ yẹn ó ti di ti ń rí ntọ́lọ́wọ́n bá sọdẹ̀tọ̀ ń rí léwọ̀ ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ń rí lẹ́tọ̀ eléyìí ti ṣe nǹkan tí ó sọ tí ó bà ìmánì rẹ̀ jẹ́ yàtọ̀ sí yẹn kò sírú ẹ̀ṣẹ̀ tí yẹn lè ṣẹ̀ kò sírú ẹ̀ṣẹ̀ tí yẹn lè ṣẹ̀ tó bá jẹ́ pé ìmánì sì ṣẹ́kù lẹ́mìí ẹ̀ à á kẹrùn sí i là á sì sí tẹ mùsùlùmí á sì tọrọ àforíjìn fún abala kan lélẹ́yìí a ti wá sọ̀rọ̀ nípa ewu tí ń bẹ níbi kéèyàn máa fojú kéré ẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ tán bó ṣe wù kó kéré tó kó kọmọ kó fojú kọmọ ẹ̀ kó fojú yẹ̀yẹ́ ẹ̀ àbí kọ́mọ kàákún àbí kọ́mọ fi ṣèyàn ewu kan lélẹ́yìí abala míì tó yẹ kéèyàn gbọ́yé nínú ẹ̀ṣẹ̀ òun náà ní kaba ìròdùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti sàlàyé níwọ̀nba kí náà pè lẹ́ṣẹ̀ ńláńlá òun náà ní gbogbo ti ìjìyà tó le láyé bí ni abilal kiyama tó bá ti wá bóyá wọn lẹ́yìn tó bá ṣe ìjìyà rẹ̀ rí ẹ̀ nà ni ẹlẹ́ ló kópa ni ẹ gbọ́dọ̀ gba ẹ̀rí ẹ̀ jẹ́ mọ́ kò sì lè jẹ́mú mi ní òdodo mọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí làánà àbírú ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ ìyà náà lọ́hùn nígbà míì kàbáyìrí ẹ̀ṣẹ̀ alẹ́ ìlérí tọ́lọ̀ wọn bọ̀ ní pé gbogbo ẹni tó bá ṣerú eléyìí iná ní ọba rẹ̀ kò túmọ̀ sí pé ó ń tọ̀ wọ́n máa bẹ́nu náà lọ béèrè o àyàfi tó bá ṣe pé ń ṣe nǹkan yẹn pẹ̀lú ẹ̀mí wípé ohun orí ilé wọ̀ ṣe máa pé Ramadan ló dé yìí ẹ̀sán lọ́lá ta'ala kó jọ bá wa lórí dáadáa kó sì ṣe ní ọrọ̀rùn fún wa ẹlòmíì lè máa gba àwẹ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n yóò máa rí wípé kí ni tẹ́ńtì ọba gbà kí ló ṣe wọ́n lọ́rùn àyàn ni ó ní ẹ̀yìn lẹ́yìn rí bẹ́ẹ̀ lórí ó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí ọba rí lọ́rùn àyàn ẹ fi ilẹ̀ bí yẹn báyìí sọrú gbólóhùn báyìí jáde definitely kódà kó máa gbà á ó mì kó ti nígbàgbọ́ wípé ẹnìkan ò lè sọ kọ́ràn àyàn ní kíníkan lọ́rùn ẹnìkan nínú tọ́lọ́wọ́n bá sì sọ pé kutiba alaykumus siyam àpẹẹrẹ kan lélẹ́yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ zaka bẹ́ẹ̀ lọ́rọ̀ hajj bẹ́ẹ̀ ni gbogbo àwọn awamir nínú alukur'an àbínú sunna nabi sallallahu alayhi wa sallam tíyìn ọba ti dérú àwọn àdúgbò yìí tí ó sì dé sàkání ẹ bọ́ kọ́dà káwọn èèyàn máa rí i wípé ẹsẹ̀ wo lélẹ́yìí ọ̀dánwò tán àkọ́kọ́ náà ó rìn ilẹ̀ pé bọ́ báyìí túbá lórí ẹ̀ yóò rí tútúbá lọ́dọ̀ ọlọ́run ìpìlẹ̀ ńláńlá lélẹ́yìí ìpìlẹ̀ ńláńlá òun lélẹ́yìí torí pé olùwà ní kul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ọlọ́run pè wọ́n ya ibadiya alladhina asrafu ẹ̀yìn ẹ̀rú mi tẹ̀ tayọ àlà tẹ̀ sàṣẹ́jù àmọ́ jákàmùnà o ìmọ̀ jákàmùnà pé ah sọ́lọ́ lè ṣàforíjì fóun báyìí ẹ̀ṣẹ̀ ni yíyún lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni alukóno min rahmatillah tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹrú tó bá yẹ túbá kò bí ẹ̀ṣẹ̀ yọra foríjì yàn lọ ọ wá ku alamari, ẹrú tí ò ráyè túbá kó tó kú mélòó mélòó mùsùlùmí lórí àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ wàláhì yóò máa ṣe yóò sì mọ̀ pẹ́sẹ̀ ní òun náà máa ṣùgbọ́n yóò mọ̀ pé a ah, ọlọ́run tí àjà gùn lẹ́mí wọ́n padà filẹ̀ bí ọ̀sọ́jáde ń rò lẹ́mí àti kọ́ máa rò pé ó wù òun náà kó òun náà ti filẹ̀ wọ́n sá fún màkà tí ń fà wọn àmọ́ kò túbà kò túbà pé ọlọ́run túbà àlàyé májẹ̀mú tútù bó sì pé lé e lórí lẹ́ni tó kábàámọ̀ tó sì lóun fẹ́ kúrò ń níbi nǹkan ṣẹ̀ ó kábàámọ̀ lérí èyí tó ti kọjá ó sì fẹ́ yọwọ́ ó wá lẹ́mìí kó wò ní padà síbẹ̀ mọ́ mọ́jẹ̀mú tuntun bá náà yìí àtúnfi tó bá ṣe pé ìwọ níwọ̀ níbẹ̀ lọ́rùn rẹ̀ lẹ́yìn àwọn eléyìí ó wá kú bẹ́ẹ̀ kí wá ní irú ipò ẹni bẹ́ẹ̀ níwájú ọlọ́run lálùkìyàmà eléyìí òun ní ìtàwọn onímọ̀ máa sọ pé irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́mú mi ní àfihàn ilẹ̀ mu'minun bí ìmánìyì wà fásikún bí kẹbi ẹ̀rọ tìyí ìjẹ́mumi ní ẹ̀ á sì fìrìn lẹ̀ á kà máa gbé nákẹ́sù alìmánì ìmánì rẹ̀ á ah, ó ti mẹ́hẹ̀ torí pé ìmánì ló mẹ́hẹ̀ ló fi di pé ń àwọn kàbáyìrí ẹ̀ṣẹ̀ wọ̀nyí wa hadhihi al-usul yanbaghi an yafqaha fiha al-muslim. حتى لا يتخبط فيها ولا تزل قدمه نسأل الله تعالى إيمانا ثابتا وفقها في الدين الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وآله وصحبه وسلم تسليما كثيرا مزيدا معاشر الإخوة لازلنا في بيان معرفة أصول أهل السنة والجماعة في مقترف الذنوب بأن بنوعيها الصغائر والكبائر وليعلم أن الحديث في هذين القسمين من الذنوب لا يتطرق إلى بيان الكفر والشرك الأمران أو النفاق الأكبر الأمران أو الأمور التي تحبط الأعمال كلها أي رسل الله ألا يلوري كبائر يشي بيروبا كلوري àbí òtí ẹ̀ kú lórí ẹ̀ ń أسيسي ọ̀kan náà àwọn onímọ̀ alimami ahmed ó lè yàn lè kú òní lẹ́bùn mùmíní kó di mùsùlùmí ṣùgbọ́n o ewu ńláńlá ni pé kéèyàn tó sọ pé lágbájá yìí ṣe mùsùlùmí mọ́ a àfi kéèyàn rí àrídájú torí pé ewu yìí ewu ńláńlá ni ìtìlá kòlókòfù alẹ́ mùsùlùmí kéèyàn máa pe gbogbo ọmọ mùsùlùmí àbọ̀gọ́rọ̀ mùsùlùmí ní kèfèrí agbègbè yìí òun ní ba àwọn ẹni rí lẹ́rù àwọn onímọ̀ pé a èèyàn gbọ́dọ̀ ṣàṣìṣe ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣàṣìṣe ń bẹ̀ èèyàn sì gbọ́dọ̀ ṣọ́ra ìyẹn ò túmọ̀ sí pé kéèyàn wá kó sí i náà kéèyàn wá ní a èèyàn ò ní sọ rárá àmọ́ o falkafiru má kafarahu Allahu wa rasuluhu èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹni tọ́lọ́run bá pè kèfèrí báyìí tó jẹ́ ṣe ọlọ́run bá ní bẹ́yẹn báyìí ṣe léyìí ó ti di kèfèrí èèyàn gbọ́dọ̀ sọ pé ẹni bá ṣerú nǹkan yìí o ó ti di kèfèrí ó tún wá kọ àwọn àgbọ́yé kan tí ń bẹ lábẹ́ ilé yìí torí pé ẹlòmíì lè kó sí ní tí ó sọ di kèfèrí tóun gangan ò sì ní jẹ́ kèfèrí látara wípé ó ṣeé ṣe kárí àwọn preventives àwọn mọ̀wá ní ẹ̀ àwọn nǹkan tí ò ní jẹ́ kí èèyàn pé ah nígbà tó ṣe pé kọ́mánì nígbà tó ṣe pé ọ̀tọ̀ ni tó rò nígbà tó ṣe pé nígbà tó ṣe pé àwọn ìgbà tó ṣe pé òun náà ni èèyàn fi mọ èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra kó dára dúró mélòó mélòó iṣẹ́ ti ń gbọ́ mélòó mélòó ìtọ́jú ń rí nínú àwọn ọ̀rọ̀ kèfèrí ọlọ́run mọ tí ọmọ mùsùlùmí mi ti ń sọ lójúmọ́ nínú ọ̀rọ̀ kèfèrí ẹlòmíà bú kódà àwọn èèyàn ń bú wọ́n bú Allah ṣùgbọ́n ẹ woru ẹni bẹ́ẹ̀ ẹlòmíì ò tutù kutù nínú ọ̀rọ̀ ọlọ́run yóò sì lóun ọ̀gbà máa wọlé mọ́mínà dín ní bẹ́ẹ̀ bọ̀rù rọ̀ ṣùgbọ́n kò pé ọyẹ ẹni yìí o lágbájá yìí o ó ti di kèfèrí báyìí o tó sì pé irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ tó bá níyàwó ńlé wọ́n yà wọn àtìyàwó àtọmọ ẹ̀ ó kú ta ni yóò ṣe ipe lágbájá yìí ó ti di kèfèrí títí pé kò sírú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kúfúrú lẹ́nu yìí tí ń wùwà kèfèrí ǹjẹ́ ó ní mímọ̀ ni ìjẹ́rú rẹ̀ àlè fúnlẹ̀ skill tòró tún ó tún láwọn àlàyé kan tó tún jọ mélé yìí níbi tá a ti lọ ẹ̀yìn ẹrúsìn olúwa òun ni wípé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àtúntì dé agbani kófóró àti ṣíríkò bíyàn bá wá jẹ́ mùsùlùmí ó wá jẹlẹsẹ ó jẹlẹsẹ àmẹsẹ rẹ kìí ṣe èyí tó lè lídìí ẹdẹ kúfúrú eléyìí òun la máa sọ pé mùmíní sì ń bẹ pẹ̀lú ẹ̀ mùmíní náà sì ni ṣùgbọ́n ìmánì rẹ̀ lẹ ìmánì rẹ̀ lẹ ẹ̀hẹ́ kódà àti pé ní mùsùlùmí gan ọ̀gbìn ah, ṣùgbọ́n o ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra àyàfi tá a bá rí nǹkan tá a lè establish ipò ti di kèfèrí ìyẹn alákọ̀ọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá wá lò lọ bẹ́ẹ̀ tó bá wá kú bẹ́ẹ̀ bó ní kú rẹ̀ wọ́n jọ lọ òun la fi sọ pé tó bá ìtúbá ó jèrè náà nù tí mo jẹ̀mú tútúbá bá ti pé wàláhì bọ́ bá ìtúbá táàbà lọ́hùn àlè ah, nígbà tó ṣe kékeré bó ṣe tó yẹn ẹ̀bọ bó ṣe tó yẹn bí yẹn báyìí túbá lórí ẹ̀ kó tó kú ó dẹni ọlọ́run náà nù tí ò padà síbẹ̀ mọ́ ó dẹni ọlọ́run náà nù ẹ̀kọ́ kan tún bẹ láàrin yìí táwọn onímọ̀ máa ń pàkíyèsí pé ọlọ́run máa sànù àlùmọ̀ àlùmọ̀ ìṣẹ́lá Muhammad púpọ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tauba tasawwara yu al-mu'min ilam yashra rabbuna subhanahu wa ta'ala at-taubata lil ibad wọ́n wúye Tutuba tọ́lọ́wọ̀n ọba ṣe lófin mọ́nìyẹ bùkọ̀ ta ni ọ̀sẹ́kù tí ò ní jẹ́ ní parun torí kọ́lọ́ ọmọ sọ pé kò ní kò sí ó ń ṣe báyìí ó ti ṣe náà nù kọ́má tìǹtì jẹ́ tútúbá ta ni ọ̀sẹ́kù jẹ́ ọ́lá níwájú ọlọ́run ṣùgbọ́n àánú yìí àánú ni ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run bí ó sì ṣe máa bẹnu kó tó di àsìkò tí lílẹ̀kùn tútúbá ó tì í òun náà ní bàtà yìí bá ń súnmọ́ tí ń dágbére tóun ọmọ yọ níbi tí ti ń wọ̀ tí ọmọ wọ̀ níbi tí ti ń yọ lásìkò yìí kò sírúfẹ́ rẹ̀ tí yẹn lè ṣe máa tó lè ṣe láǹfààní kò sì sí nǹkan kan téèyàn lè tú bá ń bẹ̀ mọ́ tó lè gbà mọ́ ẹnu kó tó dásìkò yìí ẹni tó bá bá àsìkò yìí ẹnu tó ti ṣe bífọ́ kásìkò yìí tó dé ló jẹ àjẹlọ́nu lẹ́yìn àsìkò yìí gbogbo ń tẹ́rù bá ṣe bẹ́ẹ̀ ló wá rí tó bá dijọ́ àkìyàmọ̀ ń kọ́ ẹni tó bá wá kú tí kò ráyè túbá àbí gbàgbé abéṣù irú wọn ni ọ̀rọ̀ wọn níwájú ọlọ́run ìpele alákọ̀ọ́kọ́ ni pé kò sí ẹ̀dẹ̀ ọlọ́run tó ní káì òmùtí kú ni kódà mutí bọ̀ lójú ọ̀nà ní mọ́tò gba eléyìí ọmọ náà rárá o wọ́n sìn sí tẹ̀ mùsùlùmí wọ́n kú ẹ̀ lóòótọ́ ẹ̀rọ bá yàn pé ah àti bọ̀ táwọn olèlè yìí wá bá lọ yìí ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀bú lọ́wọ́ tí kò wá kà á má bẹ́ẹ̀ ṣèbí ṣẹ̀ṣẹ̀ ni ó kírun sí i là ó sì ń ṣiṣẹ́ mùsùlùmí ẹnìkan ò sì láyà láyà láti sọ̀kọ́ màá náà lélẹ́yìí lókùngbà tí ọba kún kèfèrí bó wa lọ́rọ̀ rẹ̀ rí wájú ọlọ́run kódà bọ́ dá wa lójú pé kò túbá irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe káwọn oore kan lépa bá tó sì lè ṣàforíjì rẹ̀ wọn jù ọlọ́run tó bá ṣe pé ń bẹ láyé nínú ẹ̀ òun náà ni alimasọ́ọ̀yì àdánwò wàláhì àdánwò lọ́lọ́run ó ṣe fẹ́ lómi tí ó fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ àwọn ìyá ńlá ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn òun ò ní mọ̀ ìzàbùtólíyà fasọ́bàrù ọlọ́run bá fàdánwò kan ọ wá ṣe sùúrù ó dùtọ̀ lọ́hùn ni o àmọ́ tó bá dé kẹrù dúó kó ṣe sùúrù nínú àwọn orin tí ń bẹ anábì ní sallallahu alayhi wa sallam ẹrú ò ní yẹ kò ní gbò tọrọ wọn mà sàdánwò fún tí ó fi kó o láyé walaysa alayhi khati'a ẹ̀ṣẹ̀ yọ kán báyìí òsì ní sílọ́run rẹ̀ àdánwò yẹn ó fọ́ ọmọ ẹlòmí lè já rẹ̀ ẹlòmí lè jẹ́ nǹkan mi yóò mọ yóò kú lẹ́ni mímọ́ síwájú ọlọ́run ìran kan níjọ́ míì ó lè jẹ́ sẹ́ẹ̀rì míì yàtọ̀ sí tútúbà o sẹ́mọ̀ tútúbà òun òun ó dájú àwọn sẹ́ẹ̀rì míì tún bẹ tó ṣe pẹ́rú lè ṣe tó lè fi rí ọ̀nà ọlọ́run àmọ́ sẹ́yìn yóò jẹ́ àwọn àṣegbẹ̀yìn rẹ̀ nínú ẹ̀ òun náà ni àdó àwọn mùsùlùmí nígbà míì ẹlòmíì lè jáde láyé tó bá rí àwọn ẹni rí tí wọ́n sì kírun sí la sincerely ọlọ́run lè gba ìpẹ́ wọn ọlọ́run lè gba ìpẹ́ wọn fún ẹrú náà bẹ́ẹ̀ làwọn sẹ́ẹ̀rí míì tán bá ń ṣe lẹ́yìn òkú ẹlòmíì fi gbìyànjú kó tó kú láyé yóò gbìyànjú yóò ṣe àwọn sẹ́ẹ̀rí kan lẹ̀ torí èrè jẹ tó bá dá kìyàmà ni nínú àwọn tọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ ìyá sàárè bíyàn bá kú wàhùwà muwahhid ó kú ní ẹni tó gba ọlọ́run ọba lọ́kàn ṣoṣo tó bá ṣe pé ọlọ́run ọba fìyà jẹ nínú sàárè kò túmọ̀ pé ya sàárè máa ń lọ títí o ọlọ́run ọba fi fọ ẹ̀rú mọ́ tó bá ti jẹ́ ẹni tó ní tawhid ó ní la ilaha illallah ẹ̀rí bí anabi sallallahu alayhi wa sallam ó ní sallallahu alayhi wa sallam fi jami' Tirmidhi ó ní man qala ashhadu an la ilaha illallah wa rasulullah wà mata alayhima tó bá ikú lórí ẹ̀ ghayra shakin fayuhjabu anil janna èyàn ní wí gbólóhùn yìí lódodo kó sì rìn lẹ́lẹ́ ní ẹ̀ tí ó sì tu kọ̀ bàjẹ́ àwọn kan tó lè bàjẹ́ ń bẹ̀ o tó ikú lórí ẹ̀ tí ó dáwùtú la ilaha muhammadu rasulullah yọ wọ àlìjáná ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àdìsí mi náà man kana fi qalbihi mithqalu khardalin minal iman dakhala aljanna bẹ́ẹ̀ ni ẹni tó bá kódà bí ojú báyìí lọ ìtumọ̀ rẹ̀ ni pé kódà bí irú ẹni bẹ́ẹ̀ bá padà tọ́ sí àníwájú ọlọ́run ọ̀nà ọlọ́mọ ìgbà wo ni àmọ́ o irú wọn ni wọ́n padà jáde kò nínú náà wọn ò sì ní bẹ nínú náà lọ gbére gbogbo eléyìí ká fi mọ ìpìlẹ̀ kò túmọ̀ sí wípé kéèyàn máa wá yẹ̀yẹ́ ẹsẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí wọ́n máa pè wọ́n ṣàkíyèsí máa kí ni yọ̀ọ̀dà yóò ní ìsáàtìdì kẹfẹ́ rí dé yóò ní tó kí ọ̀sá àtìdì kú fúrú ẹ̀hẹ́ à ọlọ́wọ́n máa ṣàforí yóò sì mọ̀ áàbìyí mọ̀ sí ìbà torí pé àdùnnúwó bàrí ìdòl kòfò tẹ̀bàtìlẹ̀ ní sọ pé ṣé kí sáà ti ẹ bá ń yẹ̀wò ṣé ọlọ́run sáà ti ní ẹni náà lẹ́rú ẹlẹ́sẹ̀ yọkàn ah bí yẹn bá ti ń di pé ń yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti ń dé kèfèrí o ó fi jẹ́ pé yẹn gbọ́dọ̀ tún mọ kí làwọn nǹkan tó lè sún yẹn di amẹ́ni tí ń ṣe nǹkan ẹ̀rù ń bà ẹni tí ń ṣe òun náà mà pẹ́ṣẹ̀ ni à yurja lahu khair èyàn ó sì ń kan orí pẹ̀lú èèyàn báyìí wa hadha alladhi tayassar an nunabbiha alayhi min usuli ahli al-haqqi wad-din was-sunnah fima yakhussu هذا العصر العظيم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله